àwọn òṣìṣẹ́ fásitì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì jákèjádò nàìjíríà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fásitì tí kì í ṣe olùkọ́ àti ẹgbẹ́ àwọn olórí òṣìṣẹ́ ní fásitì ìyẹn sanu àti naso wọ́n mà ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì káàkiri nàìjíríà bẹ̀rẹ̀ láti àárò ní ti ṣe ọjọ́ ajé monday nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ sanu mohammed ibrahim àti akọ̀wé àgbà nasu ọmọọba peters adéyẹmí tó mà fi léde o wọ́n ní òru ọjọ́ àìkú Sunday ní gbèdéke tí àwọn máa fún ìjọba lórí owó oṣù tó jẹ wọ́n o ó mà ló mà dópin lára àwọn nǹkan tí àwọn òṣìṣẹ́ náà ń béèrè fún òun ni owó oṣù mẹ́rin tí ìjọba mà jẹ wọ́n o wọ́n mà tún béèrè fún àfikún owó oṣù àti pé ìjọba ó gbọ́dọ̀ mú àdéhùn tó ní pẹ̀lú àwọn lọ́dún two thousand and nine ó gbọ́dọ̀ mú ṣẹ o ṣáájú ní ìjọba àpapọ̀ òun mà ló mà ti kọ́kọ́ sọ lọ́dún twenty twenty two pé òṣìṣẹ́ tí kò bá ṣiṣẹ́ kò ní gba owó oṣù ìyẹn lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ náà tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́rọ̀ o àmọ́ nígbà tí yóò di inú oṣù kẹwàá ọdún tó kọjá ààrẹ bọ́lá tinubu mọ̀ pàṣẹ kí wọ́n san mẹ́rin nínú owó oṣù mẹ́jọ àwọn òṣìṣẹ́ fáìtì tó da iṣẹ́ sílẹ̀ nínú oṣù kejì ọdún yìí kí wọ́n tó owó náà wọ́n ní àmọ́sá o ìkéde ààrẹ ọ̀hún kò mọ̀ mẹ́nuba owó oṣù àwọn òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ èyí tó mú wọn máa ronú nípa ìpín wọn lórí ọ̀rọ̀ náà lẹ́yìn èyí làwọn ọmọ ẹgbẹ́ náà mọ̀kòwé sí ìjọba àpapọ̀ lórí owó ọ̀hún kódà wọ́n lérí o wọ́n sì fẹ̀hónú hàn síbẹ̀síbẹ̀ ìjọba kò mọ̀ fún wọn ní owó náà ẹgbẹ́ ọ̀hún ti wá ké sí gbogbo àwọn èèyàn rẹ̀ láwọn fáìtì ìjọba ní nàìjíríà báyìí láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ ẹgbẹ́ sanu òun ló wà ní ìṣàkóso àwọn tó ṣe pàtàkì nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀pọ̀ nǹkan ni kò sì ní lọ déédéé tí wọ́n bá lè da iṣẹ́ sílẹ̀ ìyanṣẹ́lódì yìí òun ló ń wáyè lásìkò tí ààrẹ Tinubu pàṣẹ pé kí mínísítà ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ Mamman Tahiru kó fa iṣẹ́ rẹ̀ lé mínísítà tuntun ọ̀mọ̀wé tó jẹ́ aláwùsá lọ́wọ́ ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fáìtì wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì aláìnígbèdéke o àdúràgbà olúwa tó ìlóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo ẹ̀yà Yorùbá TV o.